Hello people. Orúkọ mi ni Àwílò Lògùnbà. A bí mi ní orílẹ̀-èdè Congo DRC. Uh, mo wá láti ìdílé ńlá. Olórin ni bàbá mi bí èmi. Uh, mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti kékeré mi. Ṣùgbọ́n mo wà níléèwé nígbà náà to see me go to play with them. àmọ́ bàbá mi kì í gbà fún mi láti ṣe eré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. to play music because you know their style. láti lọ kọrin ẹ mọ̀ bí iṣẹ́ orin ṣe jẹ́ tó jẹ́ pé kò buyì kún àwọn èèyàn lásìkò ìgbà yìí. bad reputation like it's a bad job you don't pay is a, you know don't pay people torí wọn kì í sanwó kò dẹ̀ sanwó lórí ẹ̀ dàbí alára. music it's like your life is gone down on the ninety ninety. ṣùgbọ́n ní nǹkan bíi ọdún nineteen I start to be professional and it's this time my parents like they, they have no choice they authorize me to continue in the music. mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní bàdà ti wípé ní orílẹ̀-èdè mi mo jẹ́ òṣèré orí ìtàgé mo máa ń ṣeré ìtàgé gan-an. from 1990. láti ọdún 1984 to 90. di nǹkan bí ọdún 1995. five is the year wo. Uh, mo bẹ̀rẹ̀ sí ní ṣe orin is the the year I go to the studio first the first time to do my first. mo lọ sí yàrá èpo orin uh, moto pamba. And láti ṣe àwo mi àkọ́kọ́ moto pamba àwo mi àkọ́kọ́ yìí rìn káàkiri débi wípé ó ṣe ìtẹ́wọ́gbà mo gba àmì ẹ̀yẹ ní orílẹ̀-èdè South Africa ní ọdún 1996 ní ọdún 1998 mo ṣe àwo orin mi kejì kú baby banga lẹ́yìn èyí tí ó tayọ uh, mo gba ọ̀pọ̀ àmì ẹ̀yẹ lórí iṣẹ́ náà. on after this album everything's adopted. mo sì ṣeré káàkiri uh, gbogbo pápá ìṣeré ńlá. big in my, com my continent. Uh, and I received many, many awards. And I play everywhere in uh, Africa, in all the stadium in Africa. ní ilẹ̀ adúláwọ̀ um, di orílẹ̀-èdè nàìjíríà ìdàn òun náà gbẹ̀yìn ní ayé ìgbà yìí. ní two thousand and three mo ṣe àwo mi kẹta káfókáfó léyìí tí ó túmọ̀ sí owó owó cash cash. cash cash cash cash papa uwe mama the song like Sequestration. Rakataka tukutukutu. Tout le monde bloqué, praf, down my third album and the four. Nígbà tó dọdún two thousand and four, mo ṣe àwo mi kẹrin. two thousand yeah two thousand four Carolina Mondongo. And after after Mondongo, I released my the my album number number five in. Uh, two thousand and eight eh, ni mo ṣe àwo mi karùn-ún eh, ah, tí mo pe àkórí rẹ̀ ní eh, Superman lẹ́yìn Superman mo sinmi díẹ̀. take a break and uh, my contract. mo yẹ ìwé àdéhùn pẹ̀lú olóòtú orin mi nígbà náà ní nǹkan bíi ọdún márùn-ún sẹ́yìn now maybe five years ago. èmi náà dá iléeṣẹ́ agbólórin jáde tèmi náà sílẹ̀ tí ó jẹ́ record label Awilo Records mo bẹ̀rẹ̀ sí ní darí orin mi fúnra mi. like um, bundele bundele bundelele le the second was uh, enemy solo with P Square mo sì ti ṣe orin pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin bíi Yẹmí Aládé Tiwa Savage. the Yemi Alade collaboration um, um, Rihanna. Eh, àkọlé orin náà ni Rihanna. and um, many many songs um, after you know and it's not finished and they are continuing. Yeah, yeah. Iṣẹ́ orin ní orílẹ̀-èdè mi Congo kì í ṣe àkọ́kọ́. Ọdún 1960 ṣáájú ìgbà òmìnira ọ̀rọ̀ ń wá látọ̀dọ̀ àwọn ará Belgium àwọn ènìyàn ará Europe wà ní orílẹ̀-èdè mi nígbà yìí èyí tí ó jẹ́ èyí tó dára gbogbo wa jọ ń fi ìfẹ́ lò dáadáa nígbà yìí dádì mi wọ́n sọ nípa bàbá tó bí mi lọ́mọ ó ṣẹ̀dá àrà uh, ọ̀tọ̀ jazz láti máa kọrin nígbà náà ní ọdún 1950 sí ọdún 1960 iṣẹ́ orin dára nígbà yìí gan ní gbogbo ibi ilẹ̀ adúláwọ̀ ṣe wà. We saw the Àwọn ìran bíi Fela nígbà yìí gbogbo nǹkan dàbí igun mẹ́rin kò sí ayédèrú iṣẹ́ lásìkò ìgbà yìí. a ah nígbà tí ṣíṣe ayédèrú iṣẹ́ ti wá wọlé ó ti pa gbogbo nǹkan ó sì rí bákan báyìí ní orílẹ̀-èdè Congo àti ibi gbogbo. We ọ̀nà àti ṣe orin àti tà máa ń jẹ́ nǹkan tó ṣe pàtàkì uh, àmọ́ gbogbo ẹ̀ ń lọ déédéé. ẹ mọ̀ mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin mi ní orílẹ̀-èdè uh, Faransé for copyright láti dáàbò bo iṣẹ́ mi. Uh, is in France in you know. ní Faransé mo lò ọ̀kan nínú àwọn iléeṣẹ́ ńlá uh, tó wà ní ilẹ̀ náà. The royalty, uh, the right of uh, artist royalty. And, and uh, lucky for me, but some people live in. Àwọn kan wà ní orílẹ̀-èdè mi tí wọn ò ní irú àǹfààní tèmi ní. Nítorí a ní oríṣiríṣi ìṣòro láti kojú nípa àǹfààní ọjọ́ iwájú ọ̀nà láti dáàbò bo iṣẹ́ wa àti àwọn ìṣòro mìíràn bẹ́ẹ̀. mo rò pé láti ṣàtúnṣe àwọn ọ̀pọ̀ àwọn ìṣòro báyìí uh, mo lérò pé àṣà um, mínísítà fún àṣà àti olórin ní láti jókòó kí wọ́n ronú àwọn olórin yìí dáadáa pàápàá ní ilẹ̀ adúláwọ̀ uh, ọ̀nà tí wọ́n lè gbà láti jẹ́ kí iṣẹ́ wọn kó tún dúró déédéé gbogbo nǹkan yóò padà bọ̀ sípò láti ṣàtúnṣe àwọn ìṣòro wa. Uh, Minister of Culture. Oh, I have many, many good memories, good uh, good Chilling. I have too bad to like if, like uh, all the musicians. Sometimes. Bákan náà, ní ọ̀pọ̀ àwọn ìṣòro ló máa ń kojú àwọn olórin nígbà mìíràn. Àwọn àjọ tí kò dára ní àwọn ibì kan kí ẹni tí ó ń ṣàtìlẹ́yìn tàbí ṣe agbátẹrù fọlọ́rin káwọn náà má tún sanwó ètò máa ń jẹ́ wàhálà mìíràn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú gbogbo iṣẹ́ tá à ṣe ìbá ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá eré ìdárayá orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa la ní láti máa rántí wípé gbogbo ẹ̀ wà fún búburú àti rere. ohun tí a fẹ́ ṣe Uh, ó pọ̀ ṣùgbọ́n mo lérò pé à ń tẹ̀síwájú nínú iṣẹ́ orin tó bá di ọ̀rọ̀ eré ìdárayá ah, mo lè sọ nípa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ẹ mọ̀ bí a bá pe àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti wà tẹ́lẹ̀ àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ pé kí wọ́n jọ dúró ẹ máa rí i pé kò lè dọ́gba bẹ́ẹ̀ ló ṣe rí fún àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin ẹ máa rí wọn wọ́n ń gbowó ńlá wọ́n ń ra mọ́tò bọ̀gìnì ilé ńlá wọ́n ń gba àwọn owó rọ̀gùnrọ̀gùn bílíọ̀nù nígbà kan iṣẹ́ náà kò rọrùn o kò dẹ̀ rí bó ṣe rí nìsín. ó tún wá wà lórí ayẹyẹ tí àwọn àmì ẹ̀yẹ yìí dálé lórí Grammy Award ìyẹn jẹ́ ti Amẹ́ríkà

ó ti ń ṣẹlẹ̀ tipẹ́. wọ́n kàn máa kó àwọn èèyàn sí ìpele kàtígórì tó bá wù wọ́n. Uh, bóyá bí wọ́n ṣe lówó tàbí bí uh, wọ́n ṣe lórúkọ sí uh, ẹ wo gbogbo ibi ló ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ tí a bá ń sọ̀rọ̀ nípa ìwà àbàjẹ́ uh, bí a bá ń sọ̀rọ̀ nípa àwọn àjọ tó ń gbé ètò àmì ẹ̀yẹ jáde èmi ò mọ̀ yẹn o. I don't know. I, I don't think so because someone is, is some. ohun tí èmi kan lérò ni wípé bóyá ó dá lórí àmì ẹ̀yẹ tàbí ìpele tí wọ́n yan òṣèré tàbí uh, olórin kan tó bá dára sí ṣùgbọ́n kinní kan ni wípé tó ṣeré bá dára ó dáa náà ni bí òṣèré òdẹ dáa kò dáa náà ni oh, kò lórúkọ méjì ohun téèyàn kàn lè ṣe ni wípé kó mọ̀ dájú wípé òun dára èmi ò lè dá ẹnikẹ́ni lẹ́jọ́ uh, níbi tí mo jókòó sí i. ní ti ìjọba tàbí àṣesílẹ̀ ẹ wo ẹ mọ̀ About the royalty, I think um, it's important to have royalty because you know our career. If you you think just because some people uh, prefer to to to collect iṣẹ́ wa àwọn kan wà tó jẹ́ pé owó ojú ẹsẹ̀ kíákíá kíákíá ni wọ́n máa ń fẹ́ ṣùgbọ́n ní tèmi mo máa ń ronú ọjọ́ iwájú tó máa pẹ́ kánrin kése nítorí ohun tí a bá ṣe sílẹ̀ ni àwọn ọmọ wa máa bá tí a bá dẹ̀ ń ronú bẹ́ẹ̀ ó máa jẹ́ nǹkan tó dára. Eh, ẹ wo èmi báyìí owó oṣù mẹ́ta mẹ́ta ni mo máa ń gbà lórí ẹ̀tọ́ mi lórí àwọn iṣẹ́ mi láti orílẹ̀-èdè Faransé àti àwọn bòmíì ní àgbáyé tí wọ́n bá ti lo orin mi. You know, in the bars, in the taxi, in the nightclub, every, you know, e, e, everywhere. And when before when I was signing with my producer. Nígbà tí mò ń kọwọ́ bọ̀wé pẹ̀lú olóòtú mi, mo kọwọ́ bọ̀wé tí ó lè dáàbò bo iṣẹ́ mi àti ọjọ́ iwájú mi. Yàtọ̀ sí iṣẹ́ orin, mi ò mọ iṣẹ́ mìíràn ṣe o. ayé mi jẹ́ orin. tẹ́ bá sọ fún mi pé orin tán lónìí mi ò mọ iṣẹ́ mìíràn ṣe. orin ha orin ọlọ́run rán mi wá sáyé láti wá jẹ́ olórin ni o. mo máa tó ti àwọn orin mẹ́ta kan síta láìpẹ́ ìgbà àkọ́kọ́ sì nìyí tí mò ń ṣe orin ní orílẹ̀-èdè Congo. Uh, Gbogbo orin mi pátá France ni mo ti máa ń ṣe. Mo ṣe orin kan tí mo lo P-Square, Yemi Alade, Tiwa Savage láti lè jẹ́ kí àwọn èèyàn tó gbádùn mi sí nítorí orin tí wọ́n ń gbọ́ ní afropop. ṣùgbọ́n irúfẹ́ orin tí mo fi bẹ̀rẹ̀ ìrìn àjò mi ò ní kúpé kúpé kú bàǹbà. àwọn ènìyàn sọ mí di àwílò wọ́n dẹ̀ ń pè mí pé àwílò when you release something to look like uh, afrobeat. kí ló dé tó jẹ́ wípé irúfẹ́ orin tó máa ń fún wa tẹ́lẹ̀ kò fún wa mọ́ ó ti oh, pẹ́ um, nítorí ẹ̀ ni mo ṣe nílò láti padà sí Congo lọ ṣe orin ọ̀pọ̀ àwọn nǹkan ni mò ń gbèrò láti ṣe léyìí tó jẹ́ òmíràn lè jẹ́ ayẹyẹ eh, láti ṣàjọyọ̀ ọdún tí mo ti bẹ̀rẹ̀ yóò sì jẹ́ ní Nàìjíríà ni màá ti ṣe. Yeah. Yeah, so about my 30 years of eh, uh, career. kò tán síbẹ̀ mò ń gbèrò láti ṣe nǹkan tí mo máa fi pe ọ̀pọ̀ àwọn olórin. To do collaboration with, uh, with uh, many artists like Agona. tí gbogbo wa jọ máa ní àjọṣepọ̀ tó gúnmọ́ sí i mo fẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo àwọn orílẹ̀-èdè tí mo ti gbà kọjá eh, ni wọn yóò ní í ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe nígbà náà. bí orílẹ̀-èdè Tanzania Cameroon Kenya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá orílẹ̀-èdè Nàìjíríà. gbogbo wọn ni màá pè láti darapọ̀ pẹ̀lú mi láti bá mi ṣe. mo ń ṣeré ìdárayá o mo fẹ́ràn eré ìdárayá dáadáa nítorí ó jẹ́ ohun tó dára. bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n máa wà pẹ̀lú àwọn ọmọ mi. my my and every time I have uh, times, I àwọn ìdílé mi gbogbo ìgbà tí mi ò bá ti ní nǹkan tí mo fẹ́ ṣe bóyá iṣẹ́ mo máa wà pẹ̀lú ọmọ àti ìyàwó mi. orúkọ mi ni Awilo Longomba. Like me,